ألم يرى الذين لم يلتفت ولا ولم تجلى إليه واحد صمد رفيع عليم رحيم واحد أحد مهيمن قاهر ذو الكرش والمقدس وصلنا لك أعمالها حسنا واصفح بك عن كافه وعن جرم ووارث الأرض لا يصل واحده ولا شريك له الملك الذي الحمد وقل القلوب وماشيهم ورزقهم أسلمت وهم يستهزئون ثم الصلاة على المختار سيدنا المصطفى المجتبى المنام يبكي المصطفى المجتبى فتعود به البطر والله ما خاف من يمشي على سبيله ومن سمع النجاة والله والله ومن سمع النجاة والله والله أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ومن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة

غفور رحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم أعوذ بالله من الشيطان الرجيم ومن يقلق منكم لله ورسوله وتعمل صالحا وتعمل صالحا نفسها أجرها مرتين

قومك فلعل في قلبه مرضا وقل قولا معروفا وقرن في بيوتكن ولا تزوجن تزوج الجاهلية الأولى وأقمنا الصلاة الزكاة وأطعنا إنما يريد الله ليعذبهم ويعذب عنكم الرجس أهل البيت إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخائفين والخاشعين والخاشعات والحافظين صلاتهم والحافظين صلاتهم والحافظات الجبال كثيرا والناسعات أعد الله لهم مغفرة وأجرا عظيما وما كان وما كان المؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أن يكون لهم الخيار من ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا حسبك بارك الله فيك الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله بعثه الله تعالى للباطل حق حقا ولباس لباس وأيد الله تعالى رسوله محمدا صلى الله عليه وآله وسلم بالحكمة البالغة ولحجة الدامغة ولمعجزات المستمرة إلى آخر الزمان وعلى هذه المعجزات لا شك والقرآن الكريم كتاب الله الذي لا يأتيه باطل من بين يديه ولا من خلفه لا يمسه إلا المطهرون تنزيل من حكيم حميد ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba àánú ọba ìkẹ́ ọba ìkẹ́ tó sọ na kalẹ̀ tí ó sì jẹ́ kùránì onígbò kan kankan tó sì rẹ̀ kùrà ìjẹ́ pé ọlọ́run yìí ní oníkàlẹ̀ tí tó ń gbé nítorí olùkọ́ fẹ́lú mi ìjẹ́ pé náà ṣe ọlọ́run ní pẹ̀lú rẹ̀ Àlọ́bí jíṣẹ́ lọ́wọ́ ọba ti rán lókùnrin pé ọkùn lọ́wọ́ pẹ̀lú ọgbọ́n àti àwọn ẹ̀rí akaniláyà àtàwọn iṣẹ́ ìyanu tí ó wọ́n jẹ́ ìgbẹ̀jẹ̀ ìṣòro fún àlọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìwọ̀n láti ọjọ́ ẹ̀sà. صلى الله عليه وسلم القرآن الكريم يا الله èyí tó ṣe pípà tí ẹ̀wù lè wọ́ níwọ́n kò lè wọ́ lẹ́yìn ibi tí kò ráyè ìwádìí ẹ̀gbọ́n kò dẹ́ta ọlọ́run kankan bí àbàtì ọmọ. Kùránì láti ìgbà tó ti sọ̀kalẹ̀ fádọ́lúwà Muhammad ló ti di àkétóké tó ti di àtàtókà tó ti tẹ́ kò sú ẹnikẹ́ni ní gbígbọ́ kò rẹ̀ ó lè rẹ̀ إن هذا القرآن مكتوبة الله فاقبلوا مأجورتهم ما استطعتم إن هذا القرآن حبل الله عزلة لمن تمسك به ولذلك àti omi ọlọ́run gbé kalẹ̀ láti tí sí ọbẹ̀ ló máa jókòó kì gúnyán ọbẹ̀ tó fẹ́ ti jẹ́ ìrùnà jẹ́ ó ti jẹ́ gáàrí ló fẹ́ mú gbogbo tó fi mú olóko fi kùránì ìnáàtà kùránì hàpùlùlà okùn ọlọ́run ní kùránì ẹ̀sìn mẹ́tùn lè mẹ́ta mẹ́ta kàbí fún gbogbo ẹni tó bá ń dìrọ̀ ọmọkùnrin náà tó ti di kí olùkọ́ ìṣọ́. منذ أن نزل الله تعالى القرآن láti ìgbà tọ́lọ́ ti sọ kùránì kalẹ̀ fáwọn bí ilá yàwó ìlà àdá pé ètò ní kùránì òtẹ́rí kò tí ń àbùkù mọ́rí kò tí ṣá kò sì sí níwẹ̀ ti pé á ah, kùránì yẹn já tún nípa àbùkù kùránì ti dé ìlú wa fún àpẹẹrẹ Kùránì ta tú sédè Yorùbá ní sẹ́kùtì tàbí títì. Àwọn ọmọ Yorùbá ti ṣe ní wọ́n bá ń kà á, àwọn Yorùbá ti ń bẹ̀ tí òun ni wọ́n ti bẹ̀. Pépé àwọn èdè náà ti tú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìjọba lẹ́ẹ̀kan mo sọ pé ẹyẹ obìnrin ànábì ẹyẹ obìnrin ànábì àwọn òbímọ̀ sí àwọn àmì àti bàbá bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kùránì ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ alhamdulillah lè lọ́gọ́ ti la àrùbí àrùbíyà pẹ̀lú èdè lágbáwá tó yanjú. orí kùránì sọ èdè lágbáwá ló ti sọ lọ́lọ́ ti sọ kalẹ̀ àmọ́ lárúbáwá pọ̀ èyí tó ṣe kí ni tó yanjú.

àdúgbò mùsùlùmí lápapọ̀. a lọ tẹ̀síwájú lọ́rọ̀ tá ń bá bọ̀ lánàá nínú sọ́rọ́bìlì Ahzab tó jẹ́ àlàyé lérí sọ́rọ́bì ọba ìlànà ìláyà ọ̀rẹ́ tó أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخ ونفخ بسم الله الرحمن الرحيم لنا عما وقلقا ويهوى نبي أزواج نبي صلى الله عليه وسلم فلا شك أنهن من الصحابة لا شك أنهن من الصحابة كل أزواج نبي محمد صلى الله عليه وسلم من من من الصحابة لولا واتسواج وهن أمهات المسلمين أو وهن أمهات المؤمنين أولا وهن ذات أيضا في آل البيت هن من آل بيت النبي صلى الله عليه وآله وسلم آخر بإذن إن شاء الله كنا نقعد يقول لنا أمي بطلب من يا أيها الذي كل أزواجك إن كنتم تريدن الحياة الدنيا وزينة عراسك يا أيها النبي كل أزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أنبئكن وأسبحكن سراحا Súrátàkìrì àyà 28 láti bẹ̀rẹ̀. Súrà kẹtàlélọ́gbọ̀n, àyà kejìlélọ́gbọ̀n, ọlọ́run ìrìn àmọ́bí sọ fáwọn ìyàwó ẹ̀. Mùsùlùmí tùrìdà àyàtà ní àrùnbínàtà láti ayé àti ìrírí ìbẹ̀lẹ̀ ń fẹ́ pàtàkì ààrẹ ẹ̀mà bọ̀. Mọ̀tí àmúnà ní fún ní ní pèsè. Ṣé bá fẹ́ kọ́ ìyàwó? Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ọ̀rọ̀ tó fẹ́ yà lọ ìyàwó kíkọ́ lọ. O fẹ́ kọ obìnrin kó fẹ́ lọ epo tún ní tètè o sì ní ọkọ̀ wọn lẹ́yìn náà o lè ṣe oríire gbogbo mi kó mọ rìn kí bí oúnjẹ sàn kí ni kí ló tún dé. ẹgbẹ́ òbí kan ó fẹ́ mi ti o kò yẹ kí n bá sọ ọkọ ìyàwó o tún lọ yẹ lórí láti ìyàwó kọ́lọ̀ mẹ́jọ méje ẹ̀ láyé. ṣebí o ti gbàgbé o ti jẹ àwọn adùn kan lára obìnrin yẹn lásìkò tó o jẹ adùn yẹn tí o sì jà àǹfààní kan ló ṣe fún ẹ ṣèbó bímọ fún ẹ àwọn ọmọ yẹn kọ́ tó fún ajẹ́ pé o fẹ́ kí oore kan àbóríire kó ṣẹlẹ̀ sóbìnrin yẹn má ṣùgbọ́n wọ́n fẹ́ gba o fẹ́ máa jẹ bá fún àwọn ọmọ o fẹ́ máa wọ̀nyẹ́ tó lórí ilé ṣùgbọ́n bí àwọn jẹ lórí ìlú. ìwọ gan ká ló padà lọ rí bẹ́ẹ̀ tó bá ká wọn ìyá wọn dà ìyá wọn ti ṣe orí ibú àwọn ọmọ ìyé olórí ibú ló ti fún kò lọ kò dùn ẹ̀wọ̀n náà ló ti kọ́ wa ń bẹ́ẹ̀ fata'alim ẹ máa bọ̀ ọmọ ti ọ̀rùnkúnà wọ́n fún yín ní mọ̀sá kì í sọ̀rọ̀ ọ̀jà bó ń ṣe lágbára wa usare wọ́n ṣẹ̀ wá tu ilẹ̀ sàrọ̀ àjẹ̀míìlà nítòsílẹ̀ tó rẹwà kó tó lọ òun pàpà sí ọ̀la pàpà àmì ẹlòmí yóò lọ yóò náyàwó pẹ̀lú bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì yẹn wà fàyìlà síbi imú ìyàwó yóò ti bà àwọn ògbómọ̀ṣọ́ tó hànàlà ẹlòmí yìí ni bẹ́ẹ̀tì ó wo orí ẹ̀ wọ́n wà á di jẹ́ òun fẹ́ kó lámì. ẹlòmí yóò kàn bèrè lápá kó tó kú olé òun ó lámì yóò lù ú. subhanallah nítorí oníkàpá àbúlágbára lórí tọ́lọ́bá ní ó dá èmi ni mo wá dẹ́ ilé méjì agbára tó odò lórí ẹ̀kọ́ fẹ́ tó lórí náà. ń fún wa ní yọ̀ǹda nínú ìṣẹ̀rí àti alẹ́ ìyàwó kalẹ̀ alẹ́sọ́fà àfẹ́ náà àánú ni. Tọ́lọ̀ bá tó fi wá pé ọkùnrin kan kọ̀ ìyàwó kọ́ ìdí ẹni tó bá kọ́ ìyàwó rẹ̀ ó wọ́n náà kí ló ṣe ṣọ́ọ̀tù orí àwọn olóògùn ṣe ìsìláàmù. àbígbà tó lọ sọ fáwọn obìnrin pé wọn ò lè déédéé sọ fáwọn òfẹ́ kan mọ́. kí ó sì rí bẹ́ẹ̀ àyàfi kọ́kùnrin yẹn gbà tóbi mùsùlùmí bá ní òun ò ní òun ò fi ọkọ mọ́ nínú ìṣẹ̀lẹ̀ àìsàn kò lè lọ àbíkọ́kọ̀ yẹn bá gbà tó máa lọ nǹkan ẹyọ kan tó lè jẹ́ ọmọ ní kó ṣẹ̀ṣẹ̀ lọ ní ẹjọ́ adájọ́ ṣẹ̀rí àwọn àwọn pé ìwọ ọkọ yóò ó fẹ́ ọkọ obìnrin yìí kó máa lọ. ṣùgbọ́n ṣẹ̀rí àkọ́ pé ọkùnrin lè pọ̀ra owó kò bá àmọ́tẹ lọ́rùn kó lọ náà. fáwọn obìnrin ti rí ẹ̀sìn kejì tó torí náà gbogbo àwọn tí àníyàwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa àwọn méjì ṣe lẹ́ẹ̀sẹ́yìn ẹlòmí ojoojúmọ́ bá ti jáde ọlọ́run obìnrin tó ń lọ sí èyí lọ́kùnrin obìnrin mọ́tò orí láti ṣe o àwọn yorùbá nílé yorùbá fẹ́ gbẹ́ kòtò fọ́ta ẹ̀ ó gbẹ́ ẹ̀mọ́ níwọ̀n tó mọ̀ jù wọ́n náà lè padà já sí i ta ló sọ pé tó bá jà lánàá ẹ lè padà dọ̀rẹ́ mọ́ lónìí. olóòpá ṣíṣe rí àdúgbò bá kọ obìnrin sílẹ̀ a tún lè fẹ́ padà. sọ́ọ́tù tó lá ó sọ a lè fẹ́ padà. Ìpàtọ̀ ṣe ni Akdun Jadid, a tún so lùdì míì lọ́tọ̀ fún un a sì láǹfààní ìdí ní ìbẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ó ní àtọ̀lá kú ẹ̀sùn sọ́ọ̀tù bá kọ́rọ̀ kí sọ́ọ̀tù tọ̀lá kìí kọ́kọ́ ọmọ wa náà tábí lọ ìdánilọ́wọ́ ti tọ́ bá bá kọ́rọ̀ náà wáyé ó ti tọ̀lá kìí wá fúnra lọ sínú sọ́ọ̀tù bá kọ́rọ̀ náà. نصرة الطلاق قال يا أيها النبي يا أيها النبي إذا طلقتم النساء فطلقاهن لعدتهن أفتوا العدة أيكم بفتحة أي بينو قاطع مهزة ليه في يوم نسكت kò wọ́ọ̀kì nínú ṣẹ̀ríà ara rẹ̀ lòún tán. Yá àjọ àǹdàbí ìdára wọn lápapọ̀ nípa. Gbọ́dọ̀ adarí bá ti fẹ́ fà àwọn ìyàwó yín lẹ̀. Bàbá mi mọ̀ tọ́lọ̀ lórí ìlànà ìjẹ́sìn má kàn dédé kọ̀ mọ́lẹ̀ ẹ kọ̀ wọ́n pẹ̀lú kí ni ìtẹ̀lé òǹkà àsìkò tó yẹ kí wọ́n lò ṣáájú kí wọ́n tó máa lọ. Súlè ìjà ìṣòǹkà àsìkò náà dáadáa. Ọ̀rọ̀ bá ń sọ yí ọ̀rọ̀ ọlọ́run ni o torí náà páyà ọlọ́run tó jólù tó jẹ́ ẹlẹ́dàá ní. Ẹ̀rọ بموتهم لا تخرجهن من بيوتهن أما بمجد كل لهم ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة àwọn náà ò sì lè jáde nínú ilé náà àyàfi ayà sí ayà sí iná nípa iṣẹ́ tí mo bàyìí náà àti tí wọ́n bá ṣèbàjẹ́ kan tó hàn gbangba lójú وتلك حدود الله ومن يتعد حدود الله ẹnikẹ́ni tó bá kọjá tàbí tayọ aláfọlọ́wọ́. Lápẹ́lọ́ bá lẹ́nà lẹ́sẹ̀. Mọ́ni tó lẹ́nà lẹ́sẹ̀ ó ṣàpè síbẹ̀ làálà lọ́ha bóyá àlá ẹlẹ́dà ní yóò bí tù bá dà dáadéka amúnà tó lè dé tù nǹkan ní òṣèlè lẹ́nu lé mo kàn tún bọ́rọ̀ títí ní oṣù fọ́túwẹ́wẹ́ o pẹ̀lú ara tó ní ká lọ oṣù fọ́túwẹ́ àní parí ọ̀rọ̀ tó láti bá wẹ̀ òkú tán torí ọ̀rọ̀ ti bí rí àbá. fa ìnùnà fa ìnùnà. ọlọ́run ní tí wọ́n bá ti wọ́n á lo àsìkò tó yẹ kí wọ́n lò lẹ́yìn tẹ́lẹ̀ fẹ́ wọn mọ́. fàásìkò wọ́n nà ẹ̀yà àwọ̀ wọn mọ́ra. gbèsè kò ṣẹ̀ṣẹ̀ wá sí ara ọ̀rọ̀ òye òun tẹ́lẹ̀ inú ló bí òun nínú àti sójú ìdílé àti mọ́ra. Àwọn fàárí kò ó lẹ́bẹ̀ tàbí kẹ́ẹ̀yà pẹ̀lú wọn bí máa ẹwọ́n tó sọ pẹ̀lú dáadáa kìí ṣe pẹ̀lú bí kìí ṣe pẹ̀lú èpè kìí ṣe pẹ̀lú súnmù ká tẹ̀síwájú. Aṣílò dáwáyé àbìlì dáwáyé tàbílòrì rígbẹ̀lélọ́pàá. Àwọn onídéédé méjì ẹ̀sìn wọ́n ṣe lẹ́rìí nínú oníhò. Ọ̀tọ̀ tó ń ṣe náà lọ́tọ̀ náà ẹgbẹ́ ẹ̀rí dúró ẹgbẹ́ rí torí tọ́lọ́run. Bẹ́ẹ̀ni máa ń wọ́n ẹ̀mọ̀ ní ìdẹ́lẹ̀ ìwà àti ìṣítí tọ́lọ́run bá ṣe é fún yìí. Àwọn òwúrọ̀ tó ní àwọn tẹ́ nígbà tó ń jọ àlá ẹlẹ́dàá àtọ́jọ́ kẹyìn. Wọ́n bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tó ń bá. Ẹnikẹ́ni tó bá yàtàkì láti bá ń páyà ọlọ́run ọ̀nà àbáyọ ṣòro ẹ̀ rárá ojú kan bù ní ẹ̀rùn tó lẹ́yà rẹ̀ ọlọ́run bọ́ tún wá pè ìdìbò láti fi tí òru kan wọ́n lẹ́yìn ẹ̀rọ kẹlẹ̀ ẹ̀rọ mọ́ tó bá jẹ́kẹ̀ lọ́lọ́run Kẹ́lúra ọlọ́run tó fọ́rọ̀ rẹ̀ lọ́lọ́run. Kẹ́lúra ọlọ́run ọba òtù ló tọ̀. Ìnà wà lẹ́lẹ́rù ẹ̀sùn. Ọlọ́run ọba kò sí tí ó borí ẹ̀. Ọlọ́run ọba yóò mú tó pẹ́ ní. Ọlọ́run ọba ti pẹ̀lú gbogbo nǹkan. Àsìkò tọ́lọ̀ lẹ́jọ́ láyé ẹ̀ ti fẹ́ra yín. Ìgbàfẹ́ tó fẹ́ túra, fẹ́ tó ní fẹ́ra yín mọ́ ọlọ́run ló ti ká واللاتي يئسن من المحيض من Ọwọ́ ní ipa aṣọ lókè tí ò bá yẹ ní àláàrí àwọn obìnrin tó ṣe pé yà ń dúró nílẹ̀ tí wọ́n ò nírètí báwo tó ṣe nǹkan oṣù máa nínú àwọn ìyàwó ní ẹ̀bá sí èméjì oṣù mẹ́ta oyo ní òǹkà àsìkò tí ó lò ní ọdún kúrò àtàwọn obìnrin tí ò ṣe nǹkan oṣù túnmọ̀ ẹ̀fẹ́ women who have reached the age of menopause àwọn obìnrin tí ò sí nǹkan oṣù mọ́ra àtàwọn obìnrin tí wọn ò sí ìbẹ̀rẹ̀ nǹkan oṣù tí wọ́n ti wọlé ọkọ̀ méjì ni wọ́n pín àwọn kan ti lọ́jọ́ lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run sì yọ̀ǹda nǹkan oṣù fún wọn. ẹ̀gbọ́n àwọn kan ọmọ èké ni wọ́n wò ó tí ì tó ẹni tí ń ṣe nǹkan oṣù wọ́n sì ti wọlé ọkọ yẹn ni wọ́n sọ pa marriage minus ọ̀pọ̀pọ̀ mùsùlùmí tọrọ òye ọmọ ṣe kíníkíní wà lọlé ọkọ olè lọlé ọkọ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ìṣòro tá a ní tó kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni àwọn tó fura ọlọ́wọ́ mi ọlọ́lá kì í jẹ́jẹ́ mùsùlùmí ẹ̀ ń ṣàpá ẹ̀ nímọ̀ nípa ṣẹ̀ríà ẹ̀ fún wa kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹwà lọ́lọ́ sọ̀rọ̀ ń bá ṣe rí à. ẹ̀ẹ̀dọ̀ ní láwọn àbá tí wọ́n bá yín dá sí physics chemistry biology and greek geography àìbáyé dá sí ṣẹ̀bá bọ̀tọ́ àti dọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yóò mọ wá bá wa ájú kì dẹ̀ ṣe fíìdì yín àtẹ̀jì ò kéwú tí ò ẹ̀ lè tẹnu wọn. no it's not possible ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ yẹn aláàánú lọ́lọ́dà no no no no ọ̀rọ̀ yẹn ò ní gbé this is the way tọ́lọ̀ ń sọ ni kò má dé òkú náà. mo ti wá sọ̀rọ̀ àwọn èèyàn báyìí tó bá ti bá wọn pàdé tí ẹ bá ti bá wọn pàdé mo ti ẹ̀jẹ̀ sí ìbáta sí ìfarabalẹ̀ pátápátá àti kéèyàn tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ látòkè délẹ̀ títí tí ó fi wá máa ń sọ tó fi sọ padà lọ́sọ̀kúsọ tó ti ṣe sọ̀tọ́lọ́jì ìgbà ìbálòpọ̀ ìyàwó méjì ọ̀pọ̀ àyè ẹlẹ́ẹ̀kẹta gbogbo tó sọ ní òun àbá kọ́ọ̀lẹ̀ tọ́lọ́ bá mú ọlọ́pọ̀lọ́ wà á tó kó lè àbí ilẹ̀ ẹ̀sọ́ báyìí lọ́yà ní bẹ́ẹ̀. èyí ṣe wá béèrè pé àwọn tẹ wá sọ yìí áyàwó lówó ló bá jẹ ìlú ní súnà ti bá jẹ yóò jẹ gbígbóná. Ìsìlámù ìsìláṣẹ́ náà. bẹ́ẹ̀ rational ṣùgbọ́n rationality is a function of your own level of understanding what is rationally right or correct to me might not be rationally correct to you. tó bá ẹgbẹ́ wá sí ọ̀gá mi àtàrí ìgbé ìsàlẹ̀ ẹ̀wù tó bá bá àtàrí ìfọlọ́tọ̀ tèmi ó lè mọ́ bá àtàrí ìfọlọ́tọ̀ tèmi àpẹẹrẹ kí ẹ fọwọ́ sí jẹun lọ́dọ̀ ilẹ̀ láti bá lákàyè lọ́dọ̀ ìgbógun bá lákàyè ìgbà ọ́ọ̀sì gbẹ̀gbẹ̀ ló lẹ́ka fi jẹ́ fi fọ́ọ̀kì sọ́wọ́ òsì fi ọ̀bẹ sọ́wọ́ ọ̀tún fi fọ́ọ̀kì di ẹran wá pọ̀bẹ gé ètò tó di kú kékeré ètò wá fi gbé sẹ́nu tó bá nba àbí nba àti gbogbo àwọn ní sébù máa nà yẹn gangan ó ṣàlàyé owó oṣù olóògùn náà gbé oúnjẹ sẹ́nu wàá kọ̀ fẹ́ sọ́wọ́ bọ́ọ̀sì sọ́wọ́ sí èèyàn ó bá làákà ìwò tí yorùbá kò bá làákà ìwò sọ́ọ̀mọ China kò bá làákà ìwò pákó ní èdè rẹ̀ jù ọwọ́ méjèèjì lẹ́nu pátápátá tí ó ṣe sí imú rẹ̀ sì ń dé ṣùgbọ́n láti kékeré ìjọ ló jẹ́. ká sì fọwọ́ jẹ kà ká fọwọ́ dámọ̀lá tó sì gbóná. Yorùbá ọ̀ká sí ìgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ yóò fi ní á àmàlà ìgbóná ògbẹ̀rẹ̀. Èyí tó tutù ni àwọn oúnjẹ àtútù bí wọn agbára yìí. Ọmọ èbó tí ò lè fọwọ́ jẹ ìjọba náà bá kọ̀ọ̀kan. Èyí tó tutù ló lò fún ìwọ́n ilé ìtìtìtì àwọn ilé ìjẹ́ tí wọ́n bá ṣe rẹ́ǹtì ó ní nǹkan ṣe pẹ̀lú environment àwùjọ tí ó ti wá background àtàwọn bá a bá pàdé olóyè pé gbogbo tá a bá fẹ́ sọ ló ẹ̀sìn ẹ̀rí mọ́ ẹ jẹ́ ìṣóni gbóòlù ọlọ́run ti ní á ṣe gbóòlù àwọn ti ṣe ṣàlàyé ẹ̀ lòun fẹ́lẹ́ ìkìlọ̀ fún wa brọ́dà sáà kan mọ́ sọ fún àwọn aṣẹ̀lẹ̀ láìsí ọ̀rọ̀ ẹ bá àwọn aṣẹ̀lẹ̀ ìtọ́ ọlọ́wọ́ ọba lórí ọpọlọ ní àtùm àìlámú àmìlá tọ́lọ̀ lóòrùn ẹ̀fẹ́ ṣùgbọ́n ní ọdún mẹ́rin sí ọ̀rọ̀ marriage to minors onímọ̀ sọ minor kìí ṣe minors ti minus minor àwọn ọmọ kéékèèké tí wọ́n lè lọlé ọkọ̀ ṣèbí nílẹ̀ yóò bá wọn lọ tẹ́lẹ̀ náà àìlẹ́sẹ̀ ìjọba òyìnbó bọ̀ tó ní ẹ̀kọ́ ṣé bá bàbá wọn ló ń dànà ọmọ oyún olóhùn tí wọ́n ti bì ọmọ ọwọ́ ó ti lọ́pàá tó bá lò gẹ́gẹ́ olùkó ti lọ́pọ̀ dáadáa àwọn òyìnbó yẹn ẹ̀fọ́ ìjọba yàtí olùdó gbogbo ẹni tó bá lọ yunifásitì tó kàwé pàápàá social sciences àti art tó o bá kàwé kọjá sáà lẹ́jọ́ra ní sọ kò lè gbọ́n láyé. You have to read beyond what are being taught in the class. The same thing with science. Olómọ ẹ̀ tó ṣe analytical chemistry tí ó lè produce pure water. Ẹ tí ò lọ sùn rárá tàbí primary school rọ́bà tó ṣe pure water gbogbo ayé mú àná. Ẹnì kan wá lọ ẹgbẹ́ tó ṣe analytical chemistry kò pure water. Torí pé kò kà beyond the in America, it's not a functional education. Ẹ̀kọ́ tí ò wúlò ló kọ́. Ó dàbí ẹni tó ṣe máa ń máa tó dà wọ́n kò máa fi ṣe apaládé pé kí ni kí ni ìwúlò ìṣirò tó ṣe fún àwọn èèyàn rẹ̀ lágbo ilé tó lè mọ̀mọ́. Ó dàbí ìjà kò fẹ́ náà. Kò wà kan máàsì rẹ̀ ní ó ní agbo Kò lè máa tọ́ ní ìwé àǹfààní mathematics nínú agbo ilé. Sẹ́yìn sẹ́yìn ti di yòó pòfẹ́sọ̀ ní èdè mímọ̀ yóò àwọn ọ̀wọ́ ní ìwé pé ó lè kọ́sọ̀ understand what I want to say since you are not an intellectual you only an academician. sọ̀rọ̀ tí mo bá lọ ọ̀rọ̀ máa ń tì máa lọ kí èso lábẹ́ tìrìtì ṣùgbọ́n ọlọ́run ní. wọ́n ní ìrántí àti tẹ̀síwájú. Ọba tó obìnrin tó bá lóyún kẹta kọ́ lẹ̀ toyúntoyún ilé yìí náà ni ó jókòó sí ẹ̀ ní súnmọ́ ẹ̀rọ̀gbọ́n ti súnmọ́ ẹ̀ nípa alájọṣepọ̀ ẹ̀ ní lóko pẹ̀lú ẹ̀. Ẹgbẹ́ mi ni ẹ̀rọ ìbímọ tó bá ti wá bímọ ìgbà náà nítorí kú òde tó obìnrin ò ṣe é pọ̀ tójútójú yóò jẹ́ yóò gbónú yàrá rẹ̀ títí tí ó fi bí máa ní. ومن يتق الله يجعل له من أمره Alọ́túndé ní ṣúra fún ìdíje. Ọlọ́run ní bá wá páyọ̀ ọlọ́run. Ọ̀rọ̀ tó dìyẹ̀ ó lójú jù ló lè tó kọ obìnrin tó lóyún ọ̀rọ̀ ló díjú ọ̀rọ̀ tí ó padà lójú bẹ́ẹ̀ náà tó bì lẹ́ẹ̀. Àti ọlọ́run lè ní olè tó sọ̀kalẹ̀ fún yín. Ẹ̀sìn ẹ̀sìn Mẹ́yà sákìlá ẹni bá páyà ọlọ́run. والذين يؤمنون بالنساء ربك أربعة أشهر وعلى سورة 27 فإن فاءوا فإن الله غفور رحيم سورة 26 يا تتواجه وإن عزموا الطلاق فإن الله سميع عليم. إلى الصلاة نقطع الكتكة تعطيني إله ọkùnrin kan tó bínú sí àwọn ẹ̀tọ́ ìhòòhò rẹ̀ ní súnmọ́ ọmọ ọlọ́run ní gbogbo òwúra rẹ̀ òsúnmọ́yàwó tó gbé sílé látara kó o sọ pé ó kọ bùsùn ẹ lẹ̀ kò gbọ́dọ̀ kọjú oṣù mẹ́rin. nílẹ̀ bí iná ju ìgbóhùn ní ìgbà ọjọ́ àwọn onísúnmọ́yàwó àwọn oníbà ti ṣàṣepọ̀ kẹta nínú ilé. ẹ lóṣù mẹ́rin ni tàwọn gúúsù lẹ́lẹ́ kóra ló máa. ọlọ́run tí wọ́n bá wá ṣẹ́rí àwọn ọ̀rọ̀ ọ̀nà oríṣiríṣi ìyẹn ẹgbẹ́ ẹlòmíì tó bá fẹ́ lé àwòrán yóò fẹ́ kí àwọn èèyàn bí ló kókó lé lọ fún yàrá ẹ̀ mọ́tẹ́ ní òkú alẹ́ yóò ní kọ́kọ́rọ́ sẹ́yìn ilẹ̀kùn ni ọlọ́run yí kọ́kọ́rọ́ sẹ́yìn ilẹ̀kùn yẹn fọ́ọ̀mọ̀lì ló lọ. tó bá ti pé fọ́ọ̀mọ̀lì obìnrin yẹn lẹ́tọ̀ọ́ láti lọ bá dájọ́ ṣẹ̀rí àti òun òfin ọmọ. ìrẹ́ mi máa fẹ́ ti ṣèkà ìyàwó wà nílẹ̀ kò ní kí ó lọ́kọ òṣù ní وإن عزموا الطلاق فإن الله سميع عليم. Mẹ́rin bá pé táwọn ọkùnrin yẹn tó bá wá pé báwọn fẹ́ kọ ìyàwó yẹn sílẹ̀ ọlọ́wọ́ wa olùgbọ́ olùgbọ́ ni. Wọ́n tọ́lá ní báyìí ọkọ̀ ìjọ ọ̀dọ́sẹ̀ ìlànà ìrìnàjò náà lọ́pàá tó ń. Gbogbo àwọn obìnrin bá kọ́ ọ́lẹ̀. يتربصن بأنفسهن three menstrual periods. Wọ́n kúrarú lé ọkọ wọn, wọ́n sì kò sì mẹ́ta ń bẹ ọ̀rẹ́ ìwáyò. Abákanáà àwọn àbá béèrè wípé menstruation tí wọ́n sọ ẹ̀. Ṣé obìnrin tó bá ti pa menstruation ẹ̀? Ṣé end of menstruation ni wọ́n fẹ́ kà ní àbíbí kéde? méjèèjì ló láǹfààní ẹ̀ẹ́dì yẹn ló lè ta ìyẹn pẹ́ ìdí nìyí ó lè ti báyìí. Ìwé obìnrin yẹn tí wọ́n tó àwọn àbá tó tẹ̀lé wá pé ṣé ló mọ́ra kí ló ti wẹ̀ kátó kà. Ìwọ́n lè ṣe fífi ẹ̀ lábẹ́ kí tẹ̀síwájú. Wọ́n lè rí ilé ìyẹn يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ مِنْ أَرْحَامِهِمْ àwọn obìnrin kan fẹ́ tàbọ́kọ́ ló ti fẹ́ kọ̀ wọn ó sì tún lóyún wà ní jẹ́ kọ́kọ́ mọ̀ kó o lóyún kò ó sì fi ọmọ rẹ̀ lọ fẹ́ lómi ọlọ́run kò lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin jẹ́ òfin tọ́lọ̀ já nínú wọn kí wọ́n ti pamá. Tó máa ń ṣe ìròkọ ni wọ́n gba ọlọ́ àtọ́jọ́ pẹ̀lúkọ́. Bàbá mi wọ́n ti mú ìyá àkọ́kọ́ bùhúlà baálé baálé ìwé lárúbáwá ni fúra rẹ̀ ní bùhúlù tó yẹ bùhúlà bùhúlù àwọn ọkọ wọn àhákú àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ bùhúlù yẹn láti dá wọn padà lásìkò náà àwọn òkùnrin bá ń dúrà kò ṣe yẹn bẹ́ẹ̀ ti kọ̀yàwó èèyàn tó rò fẹ́ ọmọ ọlọ́run nígbà tó ṣùyàn ò sí pé o lè dá padà ìjọba ń dá pé ìdágbà ti gbogbo ọ̀rẹ́ tó kàn pàtàlà ní tí wá sí bá pé àjọṣepọ̀ kíkọ rẹ̀ tó lókọ̀ yẹ́ ṣe gẹ́gẹ́ òjìwó pẹ̀lú tí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lórí àwọn àgbóhùn fídíò apá kan láwọn àgbóhùn fídíò ní wọ ọ̀rọ̀ yẹn pé ẹni tó lóun kọjàwó ẹ̀ kalẹ̀ tó wá ṣe tọ̀lá fún ọ̀jìrẹ́yìn tó ṣùgbọ́n ò sí ìgbé tó wá tún gbà á padà ṣé á kà á fún tọ̀lá kan àbí onígbà tó bá kọ̀ ó sì yẹ pé tó rìnrìn lọ lé wọn tó wá ṣe áàkìkẹ̀ bí láti ẹ̀sọ́ pé kò láàkì kan ọ̀rọ̀ ní ẹnu bíbí méjì lò àlè ìbíjẹ̀ báyìí ẹ̀jẹ̀ mọ́sí nínú àpàdé ní iṣu rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ fífí rẹ̀ ó dé aláàkú lè hàálù tẹ̀síwájú Bàbá kò ní kí ẹ rí pé gbogbo orúkọ rẹ̀? Ó ló ń pé wọ́n jọ pé ẹ̀yìn lọ́wọ́ nínú. Àwọn tó tá jọ jẹ́ gbẹ́ àtàwọn tí ọlọ́ọ̀kára àkọ́jú orí ìlú láàjọ́ bẹ́ẹ̀ ló ti dá lé ẹni kọ́ bí sẹ́ni lè fà sí ìdí lórí ìlú. ẹ mọ́ gbogbo ẹni kọ́ kó jókòó ló fẹ́ bẹ̀rẹ̀ fà sí ìdí lórí kí ni àlàyé wo wọ́n fẹ́ ṣe báwa bá fẹ́ sìn fún mi àmọ́ báyà láre kúrán àmọ́ bá ní ìbànúbí báyìí báyìí báyìí báyìí ló ó la gbogbo tí mo kà á yìí sìn mo ní kò oṣù kan látùmọ̀ ṣàlàyé ẹ̀ ó tẹ́lẹ̀ kan lóòrò ṣe ìsìláàmù àti kí ló wá fẹ́ lọ́wọ́ ẹ ṣe ṣé èyí tó ṣe ti gbọ́ ọdẹ tán ẹ ẹnì kan lóòrò ṣe máa ń bá ṣùgbọ́n kí ló wá fẹ́ ṣe ó lò fẹ́ lọ ṣe bí èsì tí òfin máa ń bá ṣùgbọ́n. No, what I'm trying to say in ẹ̀kọ́ ni ẹjọ́ lọ ajá àfà àti lọ́nà àbáyọ ó béèrè lọ́wọ́ àwọn àfà wọ́n jẹ́ oníkí ni òní mímọ̀ àwọn ló ṣàlàyé tẹ̀síwájú àfà rẹ̀. ní pé bá ṣe ń fẹ́ obìnrin wa kí wọ́n máa ṣe dáadáa sí wa náà lórí ẹ̀ka wa náà máa ṣe dáadáa sí wọn. Obìnrin kan máa sọ pé quality wọ́n fi máa ń kàn ju wọ́n bá ń kàn ju mẹ́tẹ̀ẹ̀ta kò sínú ṣẹ̀rẹ́ Islam. Ọlọ́run ní wọ́n ní àjùlọ lórí àwọn obìnrin àjùlọ ń bẹ fún àwọn ọkùnrin lórí àwọn obìnrin. wọ́n àti ìdúnnà sí alágbára olùborí ọ̀jọ̀ lọ́lọ́. nígbà tí ìyá jésù ìyá ayíká tó dé ìlọrin tó wá bí obìnrin ẹsẹ̀ sọ وليمن ذكر كالأنثى اللهم إني وضعت إني وضعتها أنثى والله أعلم بربي إني وضعتها أنثى ربي إني قال ربنا قال ربي إني وضعت أنثى ó ní olúwa mi ọmọ tí mo fi ṣèlérí nígbẹ́ tí mo bá ti bí mọ̀hákọ̀ máa tú sílẹ̀ kò ní ṣiṣẹ́ kankan ju iṣẹ́ àdúgbò kò lè dára pé lọ́la lórí ìpínlẹ̀ bá tó lọ́kọ̀ kí ló ìwọ ló gbọ́ yẹ kàrà ọ̀ tí mo lù ṣe ó lè gbé in Islam clergy ṣé clergism ṣe wọlé ní english clergism ẹni ò máa ń ràn wọ́n òyìnbó yẹn ni bẹ́ẹ̀ lọ ṣe àpá kẹ̀rẹ́ ìfà kò dàbí tàwọn ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí lè jẹ́ ká àpá àwọn jókòó tí wọ́n ti láti torí tó fẹ́ ṣe pọ̀ nípa mímójútó bíbá ènìyàn mójútó tí ó mọ̀ mójútó nígbà tó bá lọ ṣiṣẹ́ àìwá àrè lọ ṣiṣẹ́ ẹ̀yẹ ń sè àwọn ní ìwọ̀n bá mójútó gbogbo owó àwọn discus nígbà tó ti kọ́ọ̀tù ṣẹ̀rí àlẹ́ wa ní lọ́dọ̀ wá sí gbogbo àwọn ọ̀kẹ́ gbọ́dọ̀ wà àwọn kan ọ̀gá ṣàlàyé ilé wa béèrè ilé wa béèrè oríṣiríṣi ní mọ́ọ̀sì akọ́yẹ̀lẹ́ akọ́ òlera ààyè ọ̀dọ̀ wọn fi ọ kí ni wọ́n ti ẹ̀sọ́ ní sáì ìdí òjò àti àlàyé bẹ̀ ní pé àwọn àwọn ọmọ rẹ̀ ti ọlá ó ní ọ̀pọ̀ àkíyèsí àti náà àpọ̀lá. àpọ̀lá ọdún náà lọ́jọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ jìnnì kan ẹni sílẹ̀. ọdún náà ní اللهم اقل wa ní obìnrin ni mo bí ọkùnrin tó wá sọ tó tẹ̀lé wọn. wọ́n ń bá ẹgbẹ́ mi náà wọ́n bá ẹ̀rọ lókè ní méjì lọ nípa tó bí. Bẹ́ẹ̀ sì ni ọkùnrin yàtọ̀ sóyè. Bí ọ̀pọ̀ jẹ́ ní àìkọ́lítì ló ṣẹ̀rí à, ìkọ̀rẹ́, direct eye àmì ẹ̀wọ̀n tí tọ́lọ̀ ti kọ́ sọ ọlọ́ọ̀dé ọkùnrin láti lọ lórí àwọn obìnrin wà lẹ́yìn àtúndáká kálẹ̀ fúrúta ọkùnrin yàtọ̀ sórí Modern sociological theory tó ń sọ̀rọ̀ nípa self-finding àti shopping wọlé ló ṣẹ̀rí àrùn wọ́n ti kú òní era of professionalism wọ́n ti kọ́ sí careerism. Gbogbo pàtàkì gbogbo àwọn obìnrin bá ló pè ní obìnrin àkókò pẹ̀lú bòbí. Wọ́n sọ fún pé professional wọ̀ yẹn pàtàkì ẹgbẹ́ ló ń kọ́kọ́ òun lẹ̀ nígbà tí ò jẹ́ tó wà location òun wà lókòṣù mẹ́ta gbé lọ́wọ́ fi kọ̀ wúlẹ̀. because a ti kúrò ní professionalism àti lọ́wọ́ sí careerism they are not married to their career nobody ọlọ́pàá jẹ́ àwọn òṣèré bí Ògúndé kíbá Ògúndé dúró lájú pọ̀ lérè pàímọ́ ìṣọ̀lá Ògúnṣọlá bàbá àpàlá ìyẹn mojútọ́ láyà ajímọ́jà fún gbogbo àwọn eré ilẹ̀ yorùbá tó ẹ̀yìn gbogbo àwọn tí wọ́n bá wọn ṣeré ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìyàwó wọn àtọmọ wọn ni wọ́n. the assistant professor of the office bọ̀ ní ìsìn àwọn tó ń ṣe ìyàwó nínú eré àbá tó ń sọmọ fún òkan pẹ̀lú àwọn tí wọ́n bá sọpọ̀ àti ìyàwó ìfẹ́ kàríà yóò dàgbà náà tó kí ní tíṣẹ̀ bí àwa sọ yìí wọ́n ti wá sọ pé nǹkan kan náà lọ́kùnrin àtọ́bìnrin wọ́n ti máa ń kàn dú èwú máa ń kàn sí ìbò dú bẹ̀tà rather than behind the profession that tied in fact mi ò sí gbọ́ ìkànnì wọn padà sọ pé he is wrong but for like the brother only beside the successful man is a successful man so but when the man wants to fall he stay to fall yakata. Because you are supposed to be behind you, no one there. Ṣé àtàwọn èèyàn ti máa ń rò báwọn ń tán? Lẹ́yìn ọkùnrin tó ṣàṣeyọrí lóbìnrin dáadáa wà. Wọ́n ní rárá ọkùnrin àti obìnrin kankan lẹ́gbẹ̀ẹ́ ló wà. Àwọn ọ̀jọ̀gbọ́n wá ní ìtumọ̀ rẹ̀ pé kọ́kùnrin bá ti fẹ́ ṣubú di akásá ni. Lẹ́gbẹ̀ẹ́ lóbìnrin yẹn ṣe kí ni ló wà. The point I'm making ni pé kí wọ́n ṣàlàyé lápẹ̀lú ìṣìwà gbọ́ ni àwọn nǹkan tí wọ́n ń gbé wọ́n yìí láyé ṣẹ̀rí à ń ṣàlàyé pápá kùtẹ̀ láyàwéye àlàyé ṣẹ̀rí àpò ní sí wàhálà nílé ayé gbogbo nǹkan ó pè lóra problem àwọn sociological problems tó jáde ìyẹn ni àwọn ìṣòro tó ń ṣe pẹ̀lú ọ̀nà ìbágbépọ̀ ẹ̀dá tòbí òní tó jáde òní jáde láti àdúgbò ìsìlámù yóò ta british ń pa pé àwọn tí wọ́n ti tó But I don't want to go to that. I have to before they let them Subhanallah. Eh, eh, eh, Ọlọ́run ṣàánú wa, ọ̀rọ̀ kẹfà sábàdé rẹ̀, ìlànà nílẹ̀ ọ̀rọ̀ àdẹ́bí. ومسح الكبنى وأنصار الكبنى صراحا جميلا. Màá fún yín ní nǹkan ìbánu díẹ̀ tó yóò wó àbí pọ́pátì máa wá tú nílẹ̀ nígbà àlàáfíà àwọn èèyàn tó wá ń kọ́ ìyàwó lórí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìyàwó pẹ̀lú àlàáfíà ẹlòmí tó gbogbo ọ̀sẹ̀ olóògbé gbogbo àwọn nǹkan rẹ̀ kó lẹ́gbẹ́ àpàdánù ẹ̀ náà ní bọ́ọ̀kùnrin àti ìṣèrí yẹn ọlọ́run ṣàánú wa pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́pọ̀ láàrín tẹ̀síwájú ẹgbẹ̀rún ìlú ọlọ́pọ̀ ṣe lé ní yóò